Sunday Igboho ṣá òun kọ́ ló pa Bọ́lá Ìgè o ìbà Gani Adam? Gani Adam? ó ń fọwọ́ fa gọ̀bì bí ò bá sì ṣọ́ra á di gọ́bigọ̀bì mọ́ lọ́wọ́ kí Gani Adams kó ṣọ́ra o ọ̀rọ̀ tó sọ sí olóyè Sunday Igboho ṣá ó ti ń di rògbòdìyàn báyìí o à ń tẹ̀ mọ́ yín létí wípé Ìgbòho Òòṣà owó bàbá dámì òun kọ́ ló pa Bọ́lá Ìgè ẹ máa bá mi ká lọ ẹ wá wo nǹkan tí mo fẹ́ fi hàn yín nínú fídíò yìí ẹ wá wò ó kẹ bá mi share ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mi ò fẹ́ kí ẹ̀yin ọmọ Yorùbá kẹ skip ẹ̀ rárá mo fẹ́ kẹ bá mi wò látòkè désàlẹ̀ ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórí ibà Gani Adams àti Sunday Ìgbòho Òòṣà òun mo wá fi tó yín létí ẹ̀yin ọmọ Yorùbá sọ̀rọ̀sọ̀rọ̀ láyé yìí ẹja máa sọ̀rọ̀ sọ kí ni tó ṣẹlẹ̀ láàrin Sunday Igboho Òòṣà àti Ìbà Gani Adams lórí fàmìfà tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ òun mo ní wá fi tó yín létí kẹlẹ̀ mọ́bi tọ́rọ̀ dé lọ́yà ọlájẹ́ngbèsì lọ́yà ọlájẹ́ngbèsì tí í ṣe lọ́yà olóyè Sunday Igboho Òòṣà ó ti kọ lẹ́tà o ẹlẹ́ẹ̀kejì sí Ìbà Gani Adams wípé. Mohbad Gani Adams kó bọ́ sórí ẹ̀rọ ayélujára kó bọ́ sórí social media kó lọ túbá kó apologize lórí ọ̀rọ̀ bàǹtàbàǹtà tó sọ sí olóyè Sunday Igboho Ọ̀ṣà wípé Sunday Igboho Ọ̀ṣà òun ló ṣe kíni òun ló òun ni wọ́n rán sí Bọ́lá Ìgè láti pa Bọ́lá Ìgè pé Sunday Igboho Ọ̀ṣà ni wọ́n rán sí i voice note yìí ló dárò gbòdò yẹn sílẹ̀ a ní láti clear ẹ̀ Ìgbòho ṣá ní láti clear ara ẹ̀ wọ́n nítorí pé orúkọ rere nílẹ̀ Yorùbá ó sàn ju wúrà àti fàdákà lọ òun ti sọ wípé Ìbà Gani Adams ó ti fa gọ̀bì bí ò bá sì ṣọ́ra ojú rẹ̀ ó rí gọ̀bìgọ̀bì kò sí ní tó bàjẹ́ ń bẹ̀ ìbanilórúkọ jẹ́ gbà ló jẹ́ fún Sunday Igboho Òòṣà Owóbaba Dami wípé wọ́n ń pè ní aya assassin agbẹnipa obìnrin kan tiẹ̀ tún wà tí wọ́n ń pè ní Ṣadé Ọbàtálá ó ní tó sọ nípa olóyè Sunday Igboho Òòṣà tó pọ̀ ó ní tó sọ nípa olóyè Sunday Igboho Òòṣà ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn agbésẹ́gbẹ́ kan ni ìyàwó gédéńgbé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ ni wípé Ìbà Gani Adams gbọ́dọ̀ lọ tọrọ àforíjì lọ́wọ́ olóyè Sunday Ìgbòho lórí voice note yìí voice note yìí ló ń jà ràyìnràyìn tó sì àrí àmìdájú àmì àrídájú wà wípé Ìbà Gani Adams ló sọ̀rọ̀ nínú voice note yìí àwọn kan wá ń sọ wípé olóyè Sunday Ìgbòho ò ní láti clear orúkọ ẹ̀ ìbanilórúkọ jẹ́ gbà ló jẹ́ tí olóyè Sunday Igboho ṣàwọ́bá clear orúkọ ẹ̀ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí láṣẹ ìrọ̀ ẹba Gani Adams òòrùn tó wà lókè yóò sì taṣọ ọgbẹ́ o láti tọrọ àforíjì láti ṣe ń tótọ́ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí láti sẹ́tù aáwọ̀ tó wà láàrin òòrùn àti Sunday Igboho ṣáà. lẹ́tà tí wọ́n kọ yìí wọ́n ní tí ibà Gani Adams ò bá ti túbá ten million nílé ẹjọ́ òun ni yóò fi gbára kí wá ló dé gẹ́gẹ́ bí olórí jagunjagun ilẹ̀ Yorùbá tí wọ́n ń pe ààrẹ ibà Gani Adams kò sẹ́ni tó kọjá àṣìṣe kò sẹ́dá kan láyè tó wà tó kọjá àṣìṣe kò sẹ́ni tí ò lè ṣàṣìṣe bí èèyàn bá sì ṣàṣìṣe ó yẹ kó túnbẹ̀ ṣe ó yẹ kó túnbẹ̀ ṣe kò dẹ̀ sẹ́ni tí ò lè ṣàṣìṣe la rọ ẹbọ Gani Adams wípé kí wọ́n jáde kí wọ́n túbá lórí social media látàrí ọ̀rọ̀ tó ń jà rẹ̀rìn wípé Sunday Igboho ṣá kì í ṣàgbé nípa ẹni tó ń jà fúnlẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ àwọn agbénipa kì í ṣe bá Gani Adams lákọ́kọ́ tó kọ́ máa fi allegation kan Sunday Igboho ṣá wípé ó ó ọ̀pọ̀ agbénipa ni fídíò kan ti sọ́fẹ̀sì rí tí arákùnrin kan táwọn ọlọ́pàá mú tó sọ wípé Sunday Igboho ṣá ló ń ráwọn níṣẹ́ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ẹ̀kọ́ òtúbá ń tẹ̀nì òtúbá ń tẹ̀nì àṣà tí ò ní kán òun ló tún ti dé yìí o ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó fẹsẹ̀ méjèèjì tiro òun ló ti dé yìí o àwa rọ ẹba Gani Adams à ń rọ ẹba Gani Adams kọ́rẹ̀ tó di wípé àwa jagunjagun méjì wọ́n ń gbéra wọn lọ sílé ẹjọ́ àrọ ẹba Gani Adams kó ṣàtúnṣe kí ibà Gani Adams ṣe àtúnṣe kán bọ́ sórí social media àbí kán pe olóyè Sunday Igboho ṣá kán yanjú ẹ̀ ní tùbínùbí. à ń rọ̀ wọ́n ni o à ń rọ̀ wọ́n gẹ́gẹ́ bí jagunjagun ilẹ̀ Yorùbá olórí jagunjagun ilẹ̀ Yorùbá kò sí tó bàjẹ́ ń bẹ̀ tó bá pe olóyè Sunday Igboho láti ṣàtúnṣe lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àwọn òwákílẹ̀ Yorùbá àfẹ́ kó bàjẹ́ a sì gbàdúrà kí jagunjagun ilẹ̀ Yorùbá méjì méjì kán máa jà àfẹ́ káwọn méjèèjì jà. Ja nítorí pé àwọn tí àwọn Yorùbá náà ń wò lójú ni Ìbà Gani Adams tí ṣe ààrẹ ọ̀nà kákàǹfò àtolóyè Sunday Ìgbòho ṣá àwọn méjèèjì tí Yorùbá wò lójú ni wọ́n kò sẹ́ni tó gbàdúrà káwọn méjèèjì ṣubú àsìkò tá a wà yìí ó yẹ ká máa wá àtúnṣe ni bí nǹkan ò ṣe ní bàjẹ́ ọ̀nà tí nǹkan ò ṣe ní bàjẹ́ náà là ń tọ̀ yìí ọ̀rọ̀ ọ̀bánilórúkọ jẹ́ ọ̀rọ̀ tó lágbára nílẹ̀ Yorùbá ní Nàìjíríà even àwọn bloggers wọ́n ń gbéra wọn sílé wọ́n ń gbéra wọn sílé ẹjọ́ lórí ọ̀rọ̀ ọ̀bánilórúkọ jẹ́ voice note tó wà nílẹ̀ yìí proof ńlá ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló wà nínú voice note yìí tó lè kó bá Ìbà Gani Adams àwọn ń rọ Ìbà Gani Adams wípé kán polóyè Sunday Ìgbòho ṣáà káwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kán dá sọ̀rọ̀ yìí kọ́rọ̀ yìí má dọ̀rọ̀ ilé ẹjọ́ àwọn ò gbàdúrà kán gbéra wọn lọ sí ilé ẹjọ́ ṣùgbọ́n bọ́rọ̀ yìí ṣe ń lọ yìí àwọn àgbààgbà alẹ́ Yorùbá àwọn ọba alẹ́ Yorùbá wọ́n gbọ́dọ̀ dá sí i láti bá wọn pẹ̀tù sí kínní kọ́ pẹ̀tù sí kejì inú kọ́lọ̀ yìí lè bá kó lè níyanjú kí n tó rùn kó lè tánlẹ̀ kí ilẹ̀ Yorùbá kó lè nílọsíwájú n ta ní ká mú wá fún yín nìyẹn o arọ gbogbo ọba àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá kọ́ ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ yìí láti polóyè Sunday Igboho àti Ìbà Gani Adams láti pẹ̀tù sí wọn nú ọ̀rọ̀ tó rùn ńlẹ̀ kó lè tán bó bá tún ṣe ń lọ ńlẹ̀ Yorùbá àmọ̀mọ̀ wá fún yín ó dàbọ̀ ó dìgbà kan náà ire o.